نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله نحمد الله حمدا كثيرا الذي بنعمته تتم الصالحات وبرحمته تتنزل البركات وبمشيئته تتحقق الغايات وبمغفرته يذهب السيئات بالحسنات يذهب السيئات بالحسنات أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على محمد ما دامت الأرض والسماوات وعلى آله وصحبه ذوي المجد والكرامات أما بعد فيا عباد الله أوصيكم بتقوى الله عز وجل في السر والعلن واعلموا أن هذه الأمة أمة العلم والمعرفة أقام الله بنيانها على العلم وأعلى منارتها بالبصيرة ولن يستقيم هذا الدين إلا بالعلم ولا يحيا إلا بالمعرفة ولا يصمد أمام العواصف والنوازل إلا بتصلح أبنائه بالعلم الشرعي عباد الله لكل شيء عماد وعماد هذا الدين التفقه فيه ولقد أثنى الله تعالى على العلم والعلماء وعلى درجتهم قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير عباد الله ولقد ذم الله تعالى الجهل والجاهلين وحذر منه لقوله سبحانه وتعالى وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين وفي صحيحين البخاري ومسلم عن أبي موسى رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم إن بين يدي الساعة أياما يرفع فيها العلم وينزل فيها الجهل ويكثر فيها الهرج والهرج والقتل عباد الله فيا عجبا ما لي أرى مسلمي هذا الزمان إلا ما رحم الله منهم ينشغلون عن العلم الشرعي ويهجرونه وهم لا يستغنون عنه ونبذوه وراء ظهورهم كأنهم لا يعلمون وكم نراهم يقولون ظلما أن العلم الشرعي يصد ذويه عن طريق التقدم والسيادة والسؤدد ولقد رد الإمام الشافعي على هذه المقولة الشنيعة قائلا إذا أردت الدنيا فعليك بالعلم وإذا أردت الآخرة فعليك بالعلم وإذا أردتهما معا فعليك بالعلم وقال أيضا الانشغال لطلب العلم أفضل ما تنفق فيه نفائس الأوقات نسأل الله سبحانه وتعالى أن يجعلنا من زمرة العلماء العاملين وأن يجنبنا من زمرة الجاهلين الممقوتين adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run a tún fi ọpẹ́ fún ọlọ́run ọba ní ẹ̀kan sí ọlọ́run ọba tí a dúpẹ́ fún oná ẹni ọba èyí tí ó tó ọpẹ́ gbà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run ọba yìí ní ọba alágbára ó ní ọba aláàánú ọba tó ṣe pé pẹ̀lú àánú ọlọ́run àti ìkẹ́ rẹ̀ ní oore àti ìdẹ̀kùn ló fi máa ń kárí gbogbo ẹ̀dá adúpẹ́ fún ọlọ́run ọba náà lórí àwọn ìdẹ̀ra rẹ̀ èyí tó ṣe lórí ẹnì kọ̀ọ̀kan wa àmọ̀rírì ìkẹ́ rẹ̀ léwa lórí abàbàrà àkíyèsí ọlọ́run lérí ẹnì kọ̀ọ̀kan wa ẹni tí ọlọ́run ọba aláàbá fi mọ̀nà òun nìkan ló lè mọ̀nà ẹni tí ọlọ́run ọba ọba sì kádàrá ìmọ̀nà má kò sí ẹni tó lè firúfẹ́ ẹni bẹ́ẹ̀ mọ̀nà. atọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún anábìwá Muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yẹ rúṣọ ọlọ́run mo ń sọ àsọtẹ́lẹ̀ fún yín pé kíkọ́ wá wá kábẹ̀rù ọlọ́run kábẹ̀rù ọlọ́run ní kọ̀rọ̀ kásìbẹ̀rù ọlọ́run ní gbangba kí á jẹ́ kíkọ̀kọ́ wá àti gbangba wá kó dọ́gba kíkọ̀kọ́ tó bá ti yàtọ̀ sí gbangba kò sówó kọ tí wọ́n ń pèrú ẹni bẹ́ẹ̀ bí kì í ṣe mùnáfìkì ọlọ́mọ́sá ìṣọ́ wọn bẹ̀ ìwà mùnáfìkì ìwà tó burú jà yìí ìmọ̀ ń ba nǹkan tó dáa jẹ́ nínú dáadáa tó mẹ́rin yẹn sì síwájú ọlọ́run abẹ́lọ́wọ́n bá kọ́mọ́sẹ̀ ṣọwọ́ ń bẹ̀ ẹ̀yẹ rúsọ ọlọ́run alìhùmọ̀ àwa mùsùlùmí ẹ̀sìn islam ẹ̀sìn tó dó lórí ìmọ̀ tí kò dó lórí àìmọ̀ kan ni o látìgbà tí ọlọ́run bá ti gbé kalẹ̀ ọlọ́run bá gbé lórí ìmọ̀ àìmọ̀ kan kò ráyè nínú islam ìdí ni tó fi jẹ́ pé gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí ọ̀ràn èèyàn oníkanímọ̀ nípa ìsìn wa o islam ò ṣe fi àìmọ̀kan ṣe islam kò ṣe fi ìfẹ́ ẹnu ṣe ìmọ̀ kẹ́yìn ọjọ́ onímímọ̀ àbí kó sì jẹ́ ẹni tí ó mọ̀ béèrè ẹ̀sìn islam ó pàtàkì ìmọ̀ kò sì fi ọwọ́ kékeré mú àgbọ́yé ẹ̀sìn islam gbé gbogbo àlámọ̀rí ó gbé lórí ìmọ̀ ẹ̀sìn ipá tó ń sìn sìn yìí ẹ̀sìn yìí ò tí ì lè ṣe déédéé kò tí ì lè dọ́gba àfìgbà tá a bá ṣe pẹ̀lú ìmọ̀ àtòyé gbogbo nǹkan ló ní òpó tó gbé dúró òpó tó gbé ẹ̀sìn wa yìí dúró òun náà ni ìmọ̀ ẹ̀sìn ọlọ́wọ́n bá tí ọlá ga ọlọ́wọ́n bá sọ dáadáa púpọ̀ nípa àwọn tí wọ́n nímọ̀ nípa ẹ̀sìn ọlọ́run sì ṣe àgbéga fún ipò wọn ọlọ́run ni mo pọ̀ yìí onígbàgbọ́ òdodo gbogbo ìgbà tí wọ́n bá ti sọ fún yín pé ẹ̀sùn fẹ́lòmíì ẹ fàyè gbẹ́lòmíì níjókòó ọlọ́run ni ẹ máa fàyè gbẹ́lòmíì o má jókòó kílẹ̀ ó fẹ́ fàyè lẹ̀ fẹ́lòmíì náà kó o ọlọ́run níbẹ̀ sì ni tí wọ́n bá ní kẹ́ ẹ dìde wùyà tíṣẹ́ ọlọ́run bá délẹ̀ ọlọ́run ní ẹ mọ́ fà sẹ́yìn ẹ̀yin náà dìde gbogbo tí ọlọ́run bá fi kún yín lọ́wọ́ ẹ máa fi dá sí tọ́lọ́run torí pé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ọlọ́run máa ń ṣe àgbéga ẹ̀san fún gbogbo àwọn tá ọlọ́run ọba gbọ́ bẹ́ẹ̀ sì ni ọlọ́run tún máa ń ṣe àlékún àgbéga fún àwọn tí wọ́n bá jẹ́ onímímọ̀ nínú àyà yìí arimújáde ń bẹ̀ pé ọlọ́run ọba tún máa ń ṣe àgbéga nínú ládá ọ̀tọ̀ fún àwọn tí wọ́n jẹ́ onímímọ̀ tí wọ́n sì ń lo ìmọ̀ wọn ọlọ́run ọba fi ẹnu àbùkù kan àìmọ̀ kan ó fi ẹnu ẹ̀tẹ́ ó fi kan kéèyàn ó jálá ìmọ̀ kan ọlọ́run ọba ń sọ nípa ànábì Musa aleyhi salatu wa salam nígbàtí ọlọ́run pa á láṣẹ ipé kí ànábì Musa kó sọ fún àwọn èèyàn rẹ̀ àwọn ọmọ Banu Israel pé kí wọ́n pa màálù àwọn ọmọ Israel wá ń bi ànábì Musa léèrè wípé ṣé n tó ń sọ yìí só ń ṣeré ni àbódodo ló ń sọ ọlọ́run ní ànábì Musa wá sọ fún wọn wípé a'udhu billahi an akuna minal pé mo wáṣọ látọ̀dọ̀ ọlọ́run kúrò nípò kí n wá jẹ́ aláìmọ̀kan eléyìí ń jẹ́ kó yọ wípé gẹ́gẹ́ bá a ṣe máa ń wá ìṣọ́ lọ́dọ̀ ọlọ́run kó sọ wa kúrò lọ́dọ̀ èṣù bẹ́ẹ̀ náà ni èèyàn gbọ́dọ̀ máa wáṣọ kúrò níbi àìmọ̀kan nítorí pé àìmọ̀kan òun tún burú jèṣù lọ gbogbo ẹni tó bá jẹ́ aláìmọ̀kan ìjánu rẹ̀ ó ti wà lọ́wọ́ èṣù ṣùgbọ́n ẹni tó bá nímọ̀ onítọ̀ ńlágbára lórí èṣù ju aláìmọ̀kan lọ tí anábì Musa alayhi salatu wassalam ó ní mo wáṣọ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run kó sọ mi kúrò níbi ni tó fi jẹ́ pé èyí ò gbúdọ̀ dunnú sí ipò àìmọ̀kan pàápàá jùlọ kéèyàn wá ya aláìmọ̀kan nínú ẹ̀sìn rẹ̀ nǹkan tó burú jáì ni o kọ́lọ̀n kó sọ wà ń bẹ̀. anábìwá muhammad sallallahu alayhi wa sallam anábì ní nínú àmì òpin ayé òun náà ní pé tó bá di àsìkò kan wọ́n ó ká ìmọ̀ kúrò lérílẹ̀ àwọn èèyàn ò ní nímọ̀ mọ́ nípa àlámọ̀rí ẹ̀sìn wọn àwọn èèyàn ó máa fi àìmọ̀ kan ṣẹ̀sìn àwọn èèyàn ó máa fi ìfẹ́ ẹnu wọn fi máa sin lọ́hùn àbí kóníkálukú ó tiẹ̀ máa ṣe lọ́nà tó bá wù ú láì ní ṣe wípé a máa tẹ̀lé òfin ọlọ́run ànábìnrin tó bá ti dìgbà náà ẹ mọ̀ pé òpin ayé ti súnmọ́ ẹ̀yin ọ̀rúsìn ọlọ́run eléyìí ṣe ni léèmọ̀ láwùjọ tá a wà lẹ́ni ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tó pọ̀ nínú àwọn mùsùlùmí àwọn èèyàn tí wọ́n pera wọn mọ́ Islam pàápàá jùlọ àwọn tọ́rọ òye wọ́n fojú kékeré wọ́n fi mú ìmẹ̀sìn bẹ́ẹ̀ sì ni wọn ò rọrùn tayọ rẹ̀ ìmẹ̀sìn ayé fi ojú kékeré ayé fojú kékeré mu kódà ẹlòmíì ò nání ẹ̀ kódà ẹlòmíì ò pàtàkì ẹni tó jókòó ti ìmẹ̀sìn bẹ́ẹ̀ sì ni bó ṣe rí un bá a ṣe kàkún tóun náà àárọ̀rọ̀ tayọ ẹ̀ bí nǹkan kan bá délẹ̀ á bèrè lọ́wọ́ àwọn àfa ẹ kí ni islam sọ lórí nǹkan yìí á bèrè tí ò bá wá sí àwọn tí wọ́n nímọ̀ nípa nǹkan yẹn níbo la ti fẹ́ bèrè àwọn ìṣesí yìí àwọn ìṣesí mùnáfìkì ni àwọn ìṣesí olùdáwọ́ borí ọlọ́run ọba mọ́lẹ̀ subhanahu wa ta'ala ó ní àwọn ìṣesí yìí ìmọ̀ iná rẹ̀ sì ń jó lọ ẹ̀yìn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ láwùjọ àwọn mùsùlùmí ló fi wá di wípé bẹ́ẹ̀ bá kó ìdílé mùsùlùmí mẹ́wàá jọ ti pa lẹ́ẹ̀fìrí méjì tá a lè fọwọ́ sọ̀yà wípé nínú àwọn ọmọ wọn ó nímọ̀ nípa ẹ̀sìn Islam ti pa wọn láfìrí kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tó ṣe wípé ó fẹ́ mọ́sàgbó olé kan tí ò ní sáfà ń bẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n lẹ́nìí ó di wípé kéèyàn ó wá débẹ̀ kéèyàn má bàa fa nǹkan náà bẹ̀ mọ́ ẹ̀yìn ẹrú sọ ọlọ́run ẹ jẹ́ kó kálukú kè sára o bí ìmọ̀ ẹ̀sìn Islam bí náà rẹ̀ bá ti ń jó lo ẹ̀yìn ẹ lọ màmá dájú pé Islam náà ti ń jó rẹ̀yìn ni pípọ̀ mùsùlùmí kò nítumọ̀ kí láǹfààní pípọ̀ tá a pọ̀ tó yẹ pé lórí àìmọ̀ kan náà ni kí láǹfààní pípọ̀ tá a pọ̀ tá a tún rí àwọn kan náà àwa mùsùlùmí táláwọn ò ní kírun tí wọ́n ní ìrun èso ọ̀ràn yàn lóòótọ́ àwọn náà pọ̀ wọ́n sì ń pẹ̀lú àwọn ní mùsùlùmí kí ni àǹfààní tí mùsùlùmí pọ̀ lénìí táwọn náà tún sórí àpáta dilé táwọn mùsùlùmí náà ń gbómi lórí àpáta lọ́dọ̀ ṣe wù lọ́dọ̀ ṣe há kí láǹfààní ipọ̀ lórí àìmọ̀kan ẹ̀yin ẹrúsàn ọlọ́run ẹ̀sìn Islam ìmọ̀lẹ̀yàn lè fi ṣe téèyàn lè fi gbé kabi tó dá níwájú ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá ń fi àìmọ̀ kan ṣe islam onítọ̀hún kàn ń fi ara jóná ó kàn ń fara nagi lásán ni kò lákàkún kankan lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ẹ̀yìn rúṣọ ọlọ́run kódà níbi tá a mú ìmọ̀ ẹ̀sìn ní yẹ̀yẹ́ dé tá a bá tún rí ẹlòmíì tó ń kẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹ̀sìn á tún kọ́ di á ní kí ló fẹ́ fi ṣe ṣé oṣù rògbò fẹ́ jẹ́yàn pàtàkì láyé lọ́wọ́ ajókòó tẹ́lẹ̀ kí ló fẹ́ fi ṣe kò sí tó fẹ́ fi ṣe èyàwó lórí tó jókòó tí mẹ̀sìn tó jẹ́yàn pàtàkì láyé èyàwó lórí tó jókòó tí mẹ̀sìn tó jẹ́ni tí wọ́n lè tọ́ka sí láwùjọ pò náà nípa dáadáa láàfin wá wo ọ̀gọ̀ọ̀rọ̀ ilé mùsùlùmí lẹ́ni àwa ní rí ọmọ kan tó nímọ̀ nípa Islam èyàn lọ sí institution university àwọn èèyàn mọ̀ ní adúgbò lọ́dọ̀ Ọlọ́run àwọn ọmọ mùsùlùmí pọ̀ university ẹ bi ẹlòmíì léèrè ọ̀gọ̀rọ̀ ọmọ mùsùlùmí ò mọ kùránì kà ó lè máa ṣe engineering ó lè máa ṣe medicine ó lè máa ṣe pharmacy kò lè sí kùránì báyìí kó kà ó mà ṣe o fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a ta ọ̀run tá a fìrà ilé ayé fún ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí à ń pariwo pé àwọn èèyàn ń gbógun ti Islam èyí tá a fi gbógun tẹ̀sìn wa fúnra wa ló pọ̀ o kò sẹ́nìkan tí ń gbógun ti Islam èyí tá a fi gbógun ti ẹ̀sìn wa fúnra ara wa ló pọ̀ ẹ ká bira wa léèrè bí ẹnìkan bá lọ ń kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ẹ̀sìn Christianity ó ló kọ tán máa ń pè kódà kọjọ́ mẹ́kẹ́ dájì náà ni wọ́n ó sì fún lápọ́nlé kódà kan báwọn ọlọ́pẹ́ ká máa fòókè báyìí wọn ò ní béèrè dẹ̀lí ìlọ́wẹ́ ṣùgbọ́n nínú Islam lẹ́ni kódà ìrìn kílé kéwó parẹ́ lẹ́lómi mọ́ rìn ìrìn kẹ́ni tí ń kẹ́kọ̀ọ́ ìsìn kó mọ́ kọ́ mọ́ ìrìn kó sẹ̀sìn káwá padà sọ pé àsọ fún ọ ẹ̀yẹ rúṣẹ́ ọlọ́run tí a bá fẹ́ kẹ́sìn Islam ó lọ síwájú a gbúdọ̀ ṣe ìkúnlọ́wọ́ fún gbogbo àyè tán bá ti ń kẹ́kọ̀ọ́ Islam a sì gbúdọ̀ ṣe ìkúnlọ́wọ́ fún gbogbo àwọn tán bá jókòó ti ìmọ̀ kọ́ àwọn yàn lẹ́kọ̀ọ́ Islam pàápàá jùlọ àwọn tí wọ́n bá bùkátà irú àwọn kan bẹ́ẹ̀ ẹ̀yin ẹrú sọ ọlọ́run kò sí ní tó lè gbé islam lárugẹ jùmọ̀ islam lọ tí ẹ bá gbọ́ wípé ìlọsíwájú ń bá islam nílùú kan ẹ lọ́wọ́ bẹ̀ àwọn èèyàn ń kẹ́kọ̀ọ́ islam tẹ́ ẹ bá sì gbọ́ wípé mùsùlùmí pọ̀ nílùú kan tó bá ti jẹ́ pé kò sẹ́kọ̀ọ́ islam lára wọn ẹ lọ padà wo bẹ̀ tó bá yá ẹ kàn máa gbé orúkọ ní ẹ̀rí islam bẹ̀ mọ́ àpéjúwe pọ̀ àfẹ́ dárúkọ àwọn ìlú mi ẹni rí islam bẹ̀ mọ́ gbogbo ọmọ wọn míì kó ti fi islam lẹ̀ kò sí tó fà á nígbà tẹ́ ẹ bá padà sọ ẹ̀sìn di ẹ̀sìn àṣà tẹ́ ẹ sọ di ẹ̀sìn ìdílé pé àmì gbúdọ̀ mọ́ kírun torí pé bàbá ńlá bàbá mi wọ́n ń kírun ìdí tí fi ń kírun nìyẹn kò nímọ̀ nípa tó ní kóńgó kírun kò nímọ̀ tó sọ kíkírun dọ̀ranyàn kò nímọ̀ ń pa ẹ̀ kò lè tọ́ka síbi tó wà ní kùránì kò lè tọ́ka síbi tó wà ní ọ̀rọ̀ àní muhammad sallallahu alaihi wa sallam ẹ̀yà rúṣà ọlọ́run imam shafi rahimahullah wọ́n sọ nínú ọ̀rọ̀ tiwọn wípé gbogbo nǹkan láyé téèyàn máa ń lo àsìkò fún tó lóore jù òun náà lásìkò téèyàn bá lò láti fi wá mẹ́sàn àsìkò téèyàn bá lò láti fi nímọ̀ nípa tí ò yéèyàn nínú ẹ̀sìn èèyàn àsìkò ń ló dáa jù nínú àsìkò téèyàn máa ń lò láyé abẹ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala kọ́lọ́wọ́n ọba kí ó mọ́sẹ̀ ṣàtúnṣe ẹnìkọ̀ọ̀kan wa kó jẹ́ kí á dá òdodo mọ̀ kó sì já lè tẹ̀lé kó jẹ́ ká الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وصلوات ربي وتسليماته عليه وعلى آله الأخيار وأصحابه الأبرار أما بعد يا معشر المؤمنين اتقوا الله فإن من اتقى الله وقاه وأرشده إلى خير أمور دينه ودنياه واعذروا من التشبؤ بالكفار وتقليدهم في أعيادهم وعاداتهم وأفكارهم وألبستهم وغير ذلك من شؤونهم عباد الله لا تفضلوا البقاء أو البقاء في بلدان الكفار إلا للضرورة وقد جاء في صحيحين من حديث أبي سعيد الخدري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال لتتبعن السنن من كان قبلكم شبرا شبرا ذراعا ذراعا حتى لو دخلوا جحر الضب لدخلتموه عباد الله إنه لمصيبة عظيمة عندما ترى في أبناء المسلمين من اتخذ ظهره وبطنه في بعض ألبسته دعاية للكفار والآثمين من الفجار حتى باتت ظهور بعض الشباب في بعض ألبستهم لوحات إعلانات للكفار الآثمين والمجرمين ترى على ظهر الشباب المسلمين من خلفهم أو على بطنهم من أمامهم صورا لعداء الدين الله أو ذكرا لهم أو لأوصافهم والأشخاصهم بل لم يبال بعض الشباب بوضع الصليب على لباسه والعياذ بالله أين أقولنا عباد الله من قوله صلى الله عليه وسلم من تشبع بقوم فهو منهم عباد الله إن من التشبع بالكفار الاعتزاز بشعائرهم في كل مكان وزمان نسأل الله سبحانه وتعالى السلام من كل شر أدبني أدولون a tún ọpẹ́ fún ọlọ́run ní ẹ̀kan sí ọlọ́run ọba tí a fọpẹ́ fún òun náà ni ọba alágbára òun náà ni ọba ológo jùlọ òun lọba tó ṣe wípé gbogbo nǹkan pátá ọwọ́ rẹ̀ ló wà òun ló lètò òun ló nílànà òun ló sì ní àgbékalẹ̀ èyí tó fẹ́ káwa máa ṣe là ń ṣe lásìkò tá a wà yìí a ọlọ́run bó bá fẹ́ bá mi fún wa bá mi náà làbá máa ṣe ọpẹ́ ni fún ọlọ́run lórí ìdẹ̀ra èyí tó ṣe fẹ́mi àti ẹ ọpẹ́ ni fún ọlọ́run lórí ìtọ́sọ́nà èyí tó ṣe fún wa abẹ́lọ́wọ́n ọba ń tóbi rẹ̀ ìṣìnà bó ti wulẹ̀ kó mọ ọlọ́mọ pè ní tiwa o. mo jẹ́rìí nítòdodo pé kò sẹ́ni tí jọ́sìn tọ́ sí ní sánmà àti ilẹ̀ àfọlọ́hún mo sì jẹ́rìí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní ẹrú san ọlọ́run ọba ní ọlọ́run bá ní ṣe kéègè fún aṣáájú ẹ̀dá anábíwá muhammad àwọn ará ilé àwọn sọ̀hábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yin ẹrúsàn ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọba ó o gbogbo ẹnikẹ́ni tó bá ń bẹ̀rù ọlọ́run ọlọ́run ò ní fò o gbogbo ẹni bá paya ati fi kekere mu ọba o fi náà ọlọ́run ní fílẹ̀ lórí àlámọ̀rí rẹ̀ táyé àti àlámọ̀rí tàlkìámọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ń fẹ́ dáadáa kó ṣe dáadáa sọ́lọ́n tó dáa gbogbo ẹnikẹ́ni tí ń bá ń fẹ́ ààbò tí ń bá ń fẹ́ lílà níbi o torí pé ìhà tí oníkálukú wa bá kọ sọ́lọ́run náà lọ́lọ́run o gbogbo bá ṣe ṣe pẹ̀lú ọba tó dáa náà lọ́lọ́run ó ṣe pẹ̀lú ẹ o òkun ẹkùn kó ní ọmọ mọ̀nú ẹ o ẹ jẹ́ ká tún àárín wa àtọ́lọ́run ọba ṣe èyí ó gbádùn ọlọ́run tó dá o ẹ jẹ́ ká gbọ́ ọlọ́run ọba gbọ́ nígbàgbọ́ tòdodo ẹ má jà ṣe súnmọ́ àmọ̀nù súnmọ́ káfàrù ká gbọ́ ọlọ́run ọba gbọ́ ní gbangba ká má fi kọ̀kọ̀ yapa àṣẹ rẹ o béèyàn bá ń ṣe bẹ́ẹ̀ èyàn ò lè ríbi kankan gbé dé níwájú ọlọ́run torí pé ọba tó dá wa ọba tó mọ kọ̀kọ̀ ni ọba tó sì máa gbangba ni ìbẹ̀rù ọlọ́run dọ́wọ́ wa ẹ jẹ́ ká sọ́ra níbi ìmọ̀ kọ́ṣe àwọn kèfèrí ìmọ̀ kọ́ṣe àwọn aláìgbàgbọ́ ìmọ̀ kọ́ṣe àwọn tó kọtọ lọ́hun ìmọ̀ kọ́ṣe àwọn tí wọ́n lòdì sífẹ́ tọ lọ́hun èyíkéyìí nínú àṣeyọrí tí wọ́n rí kún ó ní láyé ká má kọ́ṣe wọn o torí pé gbogbo ẹnikẹ́ni tó bá lòdì sí tọ lọ́hun gbogbo ẹnikẹ́ni tó bá tàpá sí tọ́lọ́run tó dáa èyíkéyìí nínú tó rí kó kójọ láyé ń bí yóò padà pòfo rẹ̀ yóò padà kábàámọ̀ lérí ẹ̀ náà ìdí ni tó fi jẹ́ pé àwọn tá a gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ẹ má jẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀ ẹ má jẹ́ àwọn olùyapa àṣẹ ọlọ́run bá a bá kọ́ṣe àwọn olùyapa àṣẹ ọlọ́run ẹ má agbé ìyapa àṣẹ ọlọ́run lárugẹ o gbogbo ibi táwọn èèyàn bá ti ń pọ́n ìyapa àṣẹ ọlọ́run ọba lé ẹ jẹ́ ká jìnà sí ẹ̀hún kódà kí wọ́n pọ́n yapa àṣẹ ọlọ́run lé kán máa lówó kí wọ́n máa yapa àṣẹ ọlọ́run kán máa lọ́lá ẹ jẹ́ ká jìnà sí ẹ jìnà sí ìmọ̀ kọ́ṣe àwọn aláìgbàgbọ́ nínú ìṣesí wọn nínú wa wọn kódà tó fi débi ìmúra wọn ẹ jẹ́ ká gbìyànjú ká jìnà sí ẹ̀yin ẹrú sọ ọlọ́run nínú àwọn nǹkan tó ń ṣe ni lé mọ̀ láwùjọ wa lénìí tó sì yẹ kí ọ̀pọ̀lọpọ̀ òbí kákè sára lérí ẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ mùsùlùmí míì tọrọ òye ẹ̀rí pé ní kútúbà àkọ́kọ́ a nípa ká fún àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ ìsìn Islam kí la fẹ́ sọ nípa ọmọ mùsùlùmí èyí tó ṣe wípé ọkùnrin ni ó sì ń fi yẹtí ó ń fi sétí ó lè wá mọ́sálásí kó kírun o ṣùgbọ́n kí ló ń fa ní irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sì bí léèrè pé èéṣe tó fi ṣe báyìí yóò ní nǹkan táyé ń ṣe náà ló ń ṣe kò ní sọ pé ntọ́lọ̀ ní kò ń ṣe yóò ní nǹkan táyé ń ṣe òun náà ló ń ṣe. ọ̀gọ̀rọ̀ wọ́n kọ ebè ni wọ́n fa irun apá kan wọ́n dà apá kan sí. ẹ̀yin san ọlọ́run níbo la fẹ́ fìyẹn àti àṣà ẹ̀sìn wa ìyẹn ò nínú islam islam lòdì sí ni mùsùlùmí a kì í ṣe agbẹ̀sìn mọ́gbòfin gbogbo àwọn tí wọ́n gbẹ̀sìn tí wọn ò gbòfin inú ẹ̀sìn wọn ẹ̀yin náà rárára tí wọ́n ń ṣe ẹ ẹ̀sìn wọn níta ṣùgbọ́n islam tó o bá ti mọ̀ pé o fẹ́ jẹ́ mùsùlùmí o gbúdọ̀ ṣetán láti tẹ̀ lófin ọlọ́run tó wà nínú ẹ̀sìn ni ọmọ mùsùlùmí kan kì í wọ ṣòkòtò kí ṣòkòtò máa jábọ́ díẹ̀ kó lòun zag kì í ṣe àṣà mùsùlùmí kódà tí wọ́n bá ti rí ọ àgùdọ̀ kọ́kọ́ gbà pé mùsùlùmí ni ọ nínú orí ibú kan tó kọ́ wà ń bẹ̀ nìyẹn kódà kó sálámà èèyàn ọ̀kọ́ ronú ná kí èèyàn tó dáhùn sálámà ọmọ ṣe fún a sì ń ronú ká tó dáhùn sálámà rẹ ìgbà tó ṣẹ̀ sọ fún gbà á dáhùn sálámà mùsùlùmí lèmi náà ẹwẹ́ yorùbá mùsùlùmí lèmi náà náà yẹn ó nítumọ̀ ní yorùbá àìgbọ́ yorùbá mọ́ olóǹfà káwọn yẹn máa fi sí yorùbá lò lápèjúwe ní ìsìnkan níká akí àwọn bàbá wa olóríire ni wọ́n bákan náà akí ẹ̀yin náà olóríire lẹ́yìn náà ó nítumọ̀ ní èdè yorùbá náà yẹn ó lè nítumọ̀ pé olórí ibú ni ṣùgbọ́n ẹ̀sájà pè lólóríire kọ́mọ́ bàbínú ẹ̀yin náà yorùbá ṣe máa ń lónìí ó sì tún lè lò bá mi ṣùgbọ́n tó gbọ́dọ̀ ìgbà tó bá yẹn ń sọ wípé ẹ mùsùlùmí lèmi náà ṣé ó ṣẹ̀ ní ìdíkò ṣẹ̀ṣẹ̀ sọ fún wa ká tó mọ̀ pé mùsùlùmí dà nínú tọ́lá wọn bá ṣe fún àwọn ẹlẹ́sìn Islam bẹ́ẹ̀ bá ti rí mùsùlùmí èèyàn dà mọ́ bí mùsùlùmí bá ń sọ̀rọ̀ èèyàn mọ̀ pé mùsùlùmí ní sọ̀rọ̀ bí mùsùlùmí bá ń ṣàdúà èèyàn mọ̀ pé mùsùlùmí ní ṣàdúà yìí rádaràdà tó gbayé kan nísìnyí gbogbo àwọn tí wọ́n ti mú ìsìláàmù ẹ̀ ní mọ̀ ṣé mùsùlùmí ni wọ́n ni ṣé mùsùlùmí ní ń sọ̀rọ̀ ní àbẹ́ tí èṣe mùsùlùmí mùsùlùmí èyí sàdúrà pé bàbá yóò sànù yín mùsùlùmí èyí sàdúrà báyìí jọ bàbá ṣeun kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé mùsùlùmí náà sì làwọn yẹn mùsùlùmí èyí sàdúrà báyẹn mùsùlùmí èyí sọ wípé kí ọlọ́run kó kó sí yín nínú irọ́ mùsùlùmí èyí sọ pé kọ́lọ́run kó sí yín mùsùlùmí wà lókọ́ lọ́wọ́ bá fún ní sòro torí pé gbólóhùn kọ̀ọ̀kan tí mùsùlùmí ń sọ ó ní tí ń forí sọ nínú ìgbàgbọ́ wa nínú tó ń jáde lẹ́nu èèyàn á ti máa mọ kí ni ìgbàgbọ́ ẹ ẹni tó fẹ́ búra tó ń fògùn búra ó sì pèrè àlàjì ẹni tó fẹ́ búra tó yọ kọ́kọ́rọ́ ẹnu ọkọ rẹ̀ tó fi sẹ́nu ọ̀dẹ̀ pé àwọn ẹni mùsùlùmí lẹ́ẹ̀fì mọ̀ pé ń ta sọ ní kútùbà alákọ̀ọ́kọ́ wípé àìmọ̀kan ó gbalé ó gbòkó ní òṣèṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí. èyàn lè nímọ̀ nípa Islam kó máa fi kọ́kọ́rọ́ mọ́tò búra èyàn lè nímọ̀ nípa Islam kó fẹ́ búra kó yọ bàtà lẹ́sẹ̀ kó wá fẹnu kan bàtà ibi tó ti kíyè sára nìyẹn o. àwọn èèyàn ń kọ́ṣe aláìgbàgbọ́ wọ́n ń kọ́ṣe àwọn kèfèrí nínú gbogbo ìṣesí látara àìnímọ̀ nípa ẹ̀sìn kóyà kéèyàn máa jẹ́ Muhammad ìyẹn ò sọ pé ẹ̀sìn yí ọ o ẹlòmíì lè jẹ́ muhammadu kò má jẹ́ mùsùlùmí dá kọ́lọ̀ kò sọ wà mẹ́ àgbọ́yé ẹ̀sìn olójúwe rẹ bí mùsùlùmí tó pé kìí ṣe ó kọ tó gbé lérí kìí ṣe pé mo ti lọ mọ́kà kìí ṣe pé mo lo eyín mọ́kà kìí ṣe pé mo dé sábàkà láà àgbọ́yé ẹ̀sìn rẹ èyí tó hàn nínú ìwà rẹ èyí tó hàn nínú ìmúra rẹ èyí tó hàn nínú ìrìnsí rẹ èyí tó hàn nínú ìbágbépọ̀ rẹ pẹ̀lú ọmọlàkejì olójú rẹ gẹ́gẹ́ mùsùlùmí gidi kí la fẹ́ sọ jama nípa ọmọbìnrin mùsùlùmí èyí tí ó wá mú irun rẹ̀ tó gẹ irun mọ́lẹ̀ tó tó wá mú kìníkà bí eérú pupa tó tún kún sírun olókọ̀ọ́dá wọn ń pè yùn ó sì pera rẹ̀ ní láti fa láà tẹ́ bá ti rú wọn bẹ́ẹ̀ ẹ Allahu Akbar lẹ́ẹ̀mẹ́rin sí wọn fakabiru alayhinna arba'an liwafatiha ẹni ọmọ ṣe o wàláhi wàláhi ọmọbìnrin mùsùlùmí kan ò ní lẹ́sìn kẹ́sìn òye kọ́ wá lóun ó kun irun òun ó sì orílẹ̀ òun ó kun irun yìí tó kàn nù gbèsè ayé òun nù ah, àwọn tó bírú àwọn ọmọ ah, o. wọn ò rí ọmọ tọ́ àbí wọ́n sì tọ́ wọn àwọn ọmọ yìí ò gbẹ̀kọ́ ẹ̀yẹ rúṣọ ọlọ́run kí láǹfààní àwọn ọmọ tá a bí kalẹ̀ tẹ́sìn òye wọn kí láǹfààní àwọn ọmọ tá a bí kalẹ̀ tó pẹ́ra wọn ní mùsùlùmí tí wọn mọ ibi tí kíbùlà dojúkọ kò wọn tó dìgbà aléyá ẹ̀ẹ́dọ̀lọ́ yìí dì náà tó dìgbà àtúnú àwẹ̀ ẹ̀ẹ́dọ̀lọ́ yìí dì ní ìyẹn kọ́ náà ń pè ní Islam ẹ fi ẹ̀kọ́ ẹ̀sìn ẹ fi kọ́ àwọn ọmọ yín eyín là kọ́kọ́ gbogbo èyí tó kù ẹsẹ̀ máa build ẹ̀ lé lórí ni lórí ẹ̀kọ́ ẹ̀sìn ọmọbìnrin mùsùlùmí kì í wọ ọmọbìnrin mùsùlùmí kì í wọṣọ kó sí òwò ara rẹ̀ sílẹ̀ ọmọbìnrin mùsùlùmí máa ń gbogbo òwò ara rẹ̀ ni ṣùgbọ́n ẹni tí ò bá lẹ́kọ̀ọ́ ẹ̀sìn yóò rí nǹkan yẹn pé ń àìmọ́nìmọ̀ nípa ẹ̀sìn ni ò jẹ́ kí ọmọ mùsùlùmí ó rọ́làjú nínú tí islam kò lọ́làjú ó wá ń rí ọ̀làjú nínú ìwẹ̀ ẹranko ẹ wo àwọn ọmọbìnrin bọ́n ṣe ń múra níta ọlọ́run sọ anabi sallallahu alayhi wa alayhi wa anabi ní àwọn ìran méjì kan bẹ nínú àwọn ìran obìnrin nínú wọn òun náà àwọn ọmọ obìnrin tó ṣe pé òhò ni wọ́n mọ̀ rìn wọ́n wọṣọ ṣùgbọ́n òhò náà ni wọ́n wà jẹ́mọ́ kò ní ìdíkásẹ̀ mọ túmọ̀ àdísì yẹn fún wa gbogbo aná láti mọ̀ gbogbo aná láti rí gbogbo aná là ń mọ tí ń ṣẹlẹ̀ gbogbo aná là ń jáde gbogbo aná là ń rí wọn nígboro àwọn ọmọbìnrin kan nu inú ilé kan ni wọ́n ti jáde àwọn náà ni wọ́n padà tún dìyà táwọn náà ó tún bímọ lọ́la wọ́n ní ọkà bímọ ó bí oró ìyá ń wọ pátá kí lọ mọ́ wàá ṣe òhòrógù nígbàtí pátá ọ̀bá ti tìyà lójú láti wọ̀ jáde kí ló kù lórí ọmọ ọmọ rí òhò jáde ẹ̀yẹ ọrúsàn ọlọ́run bó ti wulẹ̀ kílẹ̀ ayó bàjẹ́ tó ìlànà ẹ̀sìn islam kò yí padà àwọn ẹ̀kọ́ tí islam gbé kalẹ̀ kò yí padà bó ti wulẹ̀ ká pé ayé lajú tó in tí islam bá ti pè lọ́làjú ò ní ọ̀làjú o ṣùgbọ́n ọmọnìyàn ò ní appreciate ọ̀làjú islam tí ò bá nímọ̀ nípa islam nǹkan bá pè lọ́làjú fún lólóró pọ́làjú ṣùgbọ́n nìkan ò ní nímọ̀ nípa ẹ̀sìn islam kò ní lágbọ́yé islam yóò mọ kí ló tọ́ yóò sì mọ kí ni tí ò tọ́ la fi sọ fún wa wípé jàǹbá tó tóbi lòbí ṣe fọ́mọ tí ò bá fún lágbọ́yé ẹ̀sìn gbogbo ẹni tó bímọ kódà kó ṣe pé inú ilé rẹ lọmọ rẹ ti gba phd pé ó tọ́ ọ gba àwọn àwò látòkè délẹ̀ kò sẹ́kọ̀ọ́ islam kò lágbọ̀ọ́yé islam èèyàn kàfà abẹ́jọ́ náà ni ìwọ náà ti jọ́ kan nínú àwọn tó ń balẹ̀ ayé jẹ́ torí pé irú ọmọ báyẹn dáadáa kan ò ní jáyẹ látọ̀dọ̀ ẹ̀ àfàbúrú ẹ̀yẹ rúsan ọlọ́run ẹ mọ́jà fi ọwọ́ tẹ́tẹ́rẹ́ mú ẹ̀kọ́ ẹ̀sìn lórí àwọn ọmọ wa o bí wọ́n ṣe ń kọ́ nílé ẹ̀kọ́ ẹ̀sìn nínú ilé wa náà ká tún mọ̀ káwọn ọmọ alẹ́kọ̀ọ́ ẹ̀sìn káti ẹ̀ ní táìmù kan ìwọ àti ìyàwó rẹ ẹ sọ̀rọ̀ ọlọ́run ọba fúnra yín ìwọ àtàwọn ọmọ rẹ ẹ sọ̀rọ̀ ọlọ́run fúnra ẹ kódà kó ṣe pé nínú èyí tẹ́ ń gbọ́ náà kódà kó ṣe pé gbé kùránì kalẹ̀ wọ́n ti tú sí yorùbá wọ́n ti tú sí èdè èbó ẹ kà fún ẹbí àti àwọn aráalé rẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí èyí ń ju iye owó tó ń ná lórí ọmọ one point five million tó ń san ní táàmù kọ̀ọ̀kan kó o pè kalẹ̀ kó o bá sọ̀rọ̀ ọlọ́run kó o bẹ̀rù náà bá kó o million tó ń tẹ̀sán òye ẹ̀yìn ẹrú ọlọ́run bá a bá fẹ́ ká yóò dá àwa o ayé òfìgbà kan bàjẹ́ o àwa tá a wà ń o ayé òfìgbà kan bàjẹ́ tá wà nínú ilé ayé là dá abẹ́lẹ́wọ̀n bá nítorí rẹ̀ kọ́ mọ́jà ìṣàánú wa mọ́ fún wa ní ọmọ àbànújẹ́ mọ́ fún wa ní ọmọ ọmọ mi ń bẹ kọ́ yóò sọ wa ẹ jìnnà sí ìmọ̀ kọ́ṣe àwọn aláìgbàgbọ́ o nínú tó ṣẹlẹ̀ nù ṣe sí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lẹ́ni ọ̀tẹ́mù mùsùlùmí míì lọ́rùn kó fi ọmọ rẹ̀ sílé ẹ̀kọ́ kèfèrí ju kó fi sílé ẹ̀kọ́ mùsùlùmí lọ standard jẹ́mọ̀ kí náà standard kí standard ẹ jẹ́ kọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ẹ jẹ́ ká tún èrò wa ẹ jẹ́ ká tòrò dáadáa ilé ẹ̀kọ́ tọmọ rẹ̀ ń lọ tán bá dákọ̀ ànábì tí wọ́n tún ṣe pé fánábì sallallahu alaihi wasallam tí wọn lè sọ pé sallallahu alaihi wasallam fánábì ń bẹ́ẹ̀ àbọ̀mọ̀ rẹ̀ bá wá ń lọ ọbẹ̀ tó sì tí ò sì tún nílé ẹ̀kọ́ ẹ̀sìn tó tún máa lọ ọlọ́mọdé kéèyàn fún ara rẹ̀ bọ́jọ́ ọ̀la rẹ̀ jẹ́ o ẹ̀yin ẹrú sọ ọlọ́run ẹ̀sìn Islam kì í ṣe ẹ̀sìn téèyàn máa ń fọwọ́ kọ́ lérí kọ́ Yorùbá náà bọ̀ wọ́n láti kékeré ni mùsùlùmí ti ń kọ́mọ rẹ̀ lẹ́sìn àti kékeré irun ọ̀rọ̀rùn láti kí o ààwẹ̀ Ramadan kò yí sí o ṣùgbọ́n nítorí wọ́n ti fi kọ́ wa láti kékeré ó ti mọ́ wa lára láti kékeré olójó rọ̀ wá lọ́rùn ọmọ mi bẹ́ẹ̀ bá ní ó forí kalẹ̀ ìpàkọ́ ní ó fi kalẹ̀ ǹjẹ́ sọ wípé àwọn ọmọ òun èkírun wọ́n wá ó sì kọ́ mọ́sálásí sínú ilé rẹ̀ bàbá òun wọn ní ẹlọ́kùn wá àsìkò òun ti tó ẹlọ́kùn wá ti la èyàn ó mà ìnàró lèyàn ti kọ́kọ́ mọ̀ pàwọn eléyìí kírun má ṣe nàró má ṣe ń rúkú wọ́n forí kalẹ̀ wọ́n bá jókòó nígbà jókòó níbi ìjókòó àtayá tọ́nà ẹsẹ̀ <laughs> wọ́n á òkè mu ní eh, tara àwọn eléyìí kírun àwọn eh, ṣe ta àwọn sẹ tìlú ìbòdè ni subhanallah kékeré là kọ́ àwọn ọmọ ní fi mọ́ra ní fi bẹ kò lè jókòó bá ṣe jò yìí láyé ara ò ti ní kò lè jó bẹ́ẹ̀ yìí ọmọ wa láti kékeré. ẹ jẹ́ ká jẹ́ kí nǹkan tẹ̀sìn wa lọ bí tá ti ń ṣe wà sí ọ̀rọ̀ ẹ̀sìn kí wọ́n ń bẹ̀ káwọn náà wà ń bẹ̀ tí wọ́n bá ń ṣe ìpàgọ́ fáwọn ọmọ mùsùlùmí káwọn ọmọ wa wà ń bẹ̀ káwọn náà àwọn èèyàn níbẹ̀ àwa fẹ́ ṣe program nínú campus muslim students mss nínú àwọn àǹfààní tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì ò ní tọ́mọ bá ti wọ skul kọ́mọ dà sọ́rọ̀ ẹ̀sìn ẹ kò lè tó bẹ́ẹ̀ bí ọba ṣe mẹsẹ̀ kò ní ṣe kẹ́kẹ́ yìí bí ó ṣe kan yóò ṣe kan ọmọ yìí ọ̀rẹ́ rẹ̀ kan sá pé já tiẹ̀ lọ mọ́sálásí gbàtàn wá dé mọ́sálásí ẹni tó wọ́n ń bá wọn sọ̀rọ̀ ọ̀kan náà ọmọ akẹ́kọ̀ọ́ náà ni nígbàtí yẹn wá parí ọ̀rọ̀ tó sọ̀rọ̀ tó ṣe gbogbo ẹ̀ tó parí ẹ̀ ó lóun wá rò nínú ẹ̀mí pé á ah, ẹni tó ṣe wá sí i á ah, bóyá Saudi ló máa wà tó ti lọ kẹ́kọ̀ọ́ báyẹn bó ṣe ń sọ kéwú náà ló ń sọ English ló ń ṣàlàyé gbogbo ẹ̀ onígbàtí wọn fẹ́ introduce ẹ̀ wọn wá ní ọ̀kan náà ọmọ mùsùlùmí tó wà ní Department of Mechanical Engineering part three ah olórí nǹkan kọ́ laago olórí mechanical engineering ní university dáwọn ìjọ wáyé history lòun ṣe òun gan ló yẹ kó òun mọ kíní ìju ìwọ tó ń ṣe calculator tó ń ṣe engineering lọ oníjọ́ yẹn lórí ìwọ̀n ti sọ pé ah òun náà fẹ́ serious báyìí àṣì ẹni téèyàn bá bá rìn lèèyàn máa ń fi wájọ ló fi jẹ́ pé téèyàn bá ti ń bẹ nire rìn ìyẹn náà dẹni rè bọ́ bá ṣe páwọn tí ń mugbó lẹ́ni yẹn rí tó ẹnìkan tó fa igbó bíi ọ̀pá mẹ́rin tó ní ah ibi kankan náà làwọn òun ò tí fàjọ lọ kí ló kù tí ó ṣe òun náà náà ó ṣe mú ọ̀pá mẹ́rin náà ẹni bá ti ń bá rìn ní kí ni o lèèyàn máa ń fi wájọ èèyàn máa kírètì ọ̀rẹ́ fọ́mọ èèyàn gan láti kékeré irú àwọn tí mo fẹ́ kó máa bá rìn ní tí òye ọ̀pọ̀lọpọ̀ bí mi nìyẹn ó kírètì irú àwọn tó ibi tọ́mọ rẹ bá ti ń rìn ni ó ti lọ́rẹ̀ ní tí òye ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì nìyẹn èfèrè ń ṣe báyìí ọkọ màlẹ́ lọ́bẹ̀ ṣéṣe sí tí wọ́n jọ tiẹ̀ ntọ́mọ yẹn rí yẹn onírìkásẹ̀ kọ́ fún lójú bọ́ọ̀dù ó ti dúró sínú bẹ́ẹ̀ rẹ̀ níjọ́ tó o bá sọ tó yàtọ̀ sí fún ní ti Islam yóò ní no no no no no daddy it's not like that kì í ṣe báyẹn because o ti mú lọ bìkan o ti rí mi níjọ́ ọba ti ìyẹn lóde kọ́kọ́ dúró náà pọlọ ẹ̀ níjọ́ ọba ń sọ tẹ̀sìn yẹn yóò ní no yóò ní kò rí bẹ́ẹ̀ kóbi kọ̀ọ̀kan ó kè sára èyí ò sọ̀rọ̀ tó bá délẹ̀ tán àfẹ́ máa bá bẹ lọ́n ẹ máa bá bẹ lọ́n mm, èyí tó ní kálukú náà ti fọwọ́ rẹ̀ ṣe lórí àwọn ọmọ wọ̀nyí ó tó gẹ́ ẹ jẹ́ ká jẹ́ kí nǹkan ẹ̀sìn kó wọ àwọn ọmọ wa ẹ jẹ́ àṣà ọmọ wa lójú kòkòrò lórí àlámọ̀rí ẹ̀sìn àǹfààní tó pọ̀ ó wà ń bẹ láyé ń bí àtijọ́ gbé ní alkiyama ẹ̀yìn ẹ̀rú sàn ọlọ́run wa alayhi a máa tẹ̀lé ìlànà àwọn aláìgbàgbọ́ tó bá dọwọ́ kẹyìn ayé bí wọ́n bá gbẹ́sẹ̀ á gbẹ́sẹ̀ lẹ́ẹ̀fìrí pé mùsùlùmí kú àwọn èèyàn wá wọṣọ dúdú wọ́n wá mú káńdù lọ́wọ́ wọ́n wá ń ṣe ẹ̀rọ ńlá lẹ̀ dá ẹ̀wọ̀n tí ò jí ó dàgbà ṣùgbọ́n nínú ìlànà ẹ̀sìn tiwa kò sí ń bẹ̀ àìṣe bẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká máa ṣe nǹkan níbàámu bí ẹ̀sìn wa bó ṣe rí bá a fẹ́ sọmọ ló kọ káṣe bẹ́sìn wa ṣe ní káṣe in tí ò yáwọn èèyàn nínú ìmọ̀ ilmul ijtima nínú ìmọ̀ sociology àwọn nǹkan tí ò yáwọn èèyàn pọ̀ lápèjúwe tó súnmọ́ kéèyàn ó lọ sí ìlú èbó to be precise kọ́ lọ sí UK United Kingdom ó wá jáde láàárọ̀ ó wá wọ aṣọ òfì gbáríyẹ̀ àti kẹ̀m̀bẹ̀ ó tún wá dé fìlà abètí ajá ó jáde láàárọ̀ àwọn òyìnbó mà wọ̀ tó tún dọ̀la ó tún múra bẹ́ẹ̀ ó pọ́sẹ̀ kan oṣù kan ó wọ́sọ míì ju yẹn nìkan náà lọ ó rí pé tó bá yá àwọn bí oníròyìn kan fẹ́ fọ̀rọ̀ wọ lẹ́nu wọ̀ wáyé tó dírẹ́sì bí tàwọn yóò ní àṣà tiwa ló lè dèwà ilé yìí mọ́jọ ọyọ lẹ́nu tí ó bá fi pósù méjì ọba àrọ́mọ òyìnbó kan òun náà bá fẹ́ dírẹ́sì bẹ́ẹ̀ òun náà fẹ́ múra bẹ́ẹ̀ so nínú ìmọ̀ ìbágbépọ̀ ẹ̀dá èèyàn máa ń influence ẹlòmíì lọ́nà kan àbọ́nà míì ọba àrígbá àwọn èèyàn ọba píkì ẹ̀ wọ́n bá máa ṣe bẹ́ẹ̀ wọ́n bá máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n jọ́ tó o débẹ̀ yẹn ojú ń tì ọ́ pé wọ́n nìkan lóríra rẹ òun náà bá lọ dìtáì ò ní lè wọ aṣọ yẹn jáde mọ́ aṣọ tí yẹn ò ní lè wọ̀ mọ́ torí pé jọ́tọ̀ bá wọ̀ àwọn èèyàn ò rí ọ torí pé wọn ò rí ọ wọ́n ti rí ọba mi tẹ́lẹ̀ tó bá fẹ́ yàtọ̀ sí nǹkan yẹn wọ́n ní nínú ewu lọ́lọ́ ẹ lọ bọ́lẹ̀ tó fi débi èdè náà tó fi débi èdè sísọ àwọn èdè kan ń bẹ láwùjọ wa lónìí tó ti parẹ́ kí nìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé àwọn tó lè dè yẹn wọ́n yìí sọ kò sí bẹ́ẹ̀ lè ṣe jẹ́dẹ̀ àdúgbò tó tẹ̀ bá ti tijú tẹ̀ bá ń sọ èdè yẹn ó padà hàn ìdí nìyẹn tó fi jẹ́ pé láyé lẹ́nìí ọlọ́run nìkan ló mọ ibi tó di haúsá ti dé lágbàáyé ló fi jẹ́ pé tí a bá kàn ń sọ̀rọ̀ tá à ń bá ń kàn ń fìdí fọ́gbá lásán òun ni ká máa sọ pé ìkànnì wa àtàwùsá ní nàìjíríà kì í ṣe ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ni mo ń sọ yìí ó mo ń sọ̀rọ̀ nípa ìmọ̀ àti ìwádìí ìjìnlẹ̀ nípa tó ní ṣe pẹ̀lú èdè àtàwùjọ nípa èdè kò sí ìran ọ̀hún tó lè fagagbága pẹ̀lú haúsá ó de orílẹ̀-èdè míì ó rí àwọn ọmọ orílẹ̀-èdè yẹn wọn ò lédè míì ju haúsá lọ tó máa sọ lọ Sudan ọmọ Sudan míì ń bẹ haúsá ni wọ́n sọ lọ sí Saudi Arabia ó rí ọmọ Saudi gangan ó fẹ́ sọ haúsá ju lárúbáwá lọ haúsá ni ó máa sọ mélòó wá ni Yorùbá ó ọba máa wulẹ̀ ó rí rẹ̀ kẹ́tí ń sọ. So kò sì sí tó fà á ni wípé wọn èé tijú láti máa sọ èdè wọn yẹn níbikíbi bọ́ọ̀ bá lọ sọ́fíìsì ńlá kan lábújá tó bá ti já haúsá ló wà ń bẹ̀ tó bá ti fọ haúsá sí haúsá ló fi dá lóhùn kọ́dà bọ́ọ̀ bá sọ haúsá yẹn tó bá ṣe mistake yóò tún correct ẹ̀ ṣùgbọ́n jẹ̀mọ́ ó rí ẹni tó kọlà báyìí ọlọ́pàá tó kọlà lẹ́sẹ̀ títì ọ̀sọ̀ yorùbá sí broken ní ọ̀sọ̀ sí ọ wetin you carry ní ọ̀sọ̀ pa ah, wẹ́jẹ́ bí òbá náà lẹ́yìn náà waiting tí ó mọ̀ sọ ní ẹ̀yìn ẹrúsìn ọlọ́run àfihàn ṣàpèjúwe ni níjọ́ tójú bá ti ń tì ọ́ láti sọ ẹ̀sìn rẹ níbikíbi màpẹ́sìn yẹn ti parẹ́ mọ́ ọ̀la nìyẹn òkú ẹ̀sìn ló ń gbé kiri tó o bá ti lè sọ wípé i'm a muslim mùsùlùmí ni mí nínú ọ̀rọ̀ ẹnu rẹ tí wọ́n mọ̀ pé mùsùlùmí ni ọ́ nínú ìmúra rẹ tí wọ́n mọ̀ pé mùsùlùmí ni ọ́ islam ò ṣe fi ọ́ sá àbọ̀ òní kírun wọ́n mọ̀ pé mùsùlùmí ni ọ́ ìwọ ọmọkùnrin mùsùlùmí ọmọbìnrin mùsùlùmí ó dọ̀wọ́ ẹnìkọ̀ọ̀kan wà o bẹ́ẹ̀ yẹn bá ti fi ẹ̀sìn rẹ̀ hàn èyí ò gá ti tó ní odi ìsọfúnyàn ntí òye kan fi lọ wọn ò ní fi lọ wọn dà ah, mùsùlùmí ló ń jẹ torí báwọn náà mọ ìtumọ̀ rẹ̀ ẹ̀yin ẹrú san ọlọ́run ẹ jẹ́ ká jẹ́ káwọn ọmọ wa kún ó rí iyì àpọ́nlé níbi báwọn jẹ́ mùsùlùmí ẹ jẹ́ kún ó rí iyì níbi ìmúra Islam àwọn pàápàá jùlọ àwọn ọmọ wa obìnrin ọmọ wa obìnrin ẹ kó rí níbi ìmúra Islam kò ní dá akọ́mọ mùsùlùmí níjọ́ tó fẹ́ ṣe nìka kọ́ wá lọ wọṣọ kọ́ wá ìjọ kan ni eléyìí nínú tó tún kún tá sin nìyẹn ti ń borí yóò bá tó fẹ́ ṣe wọ aṣọ kan bí àpò ẹ̀fọn báyìí yóò bá bá ní ah, subhanallah kí ló dé tí nǹkan ti wẹ̀ wù wá kí ló dé tí ìtọ́lọ̀ ọba yọnu sí táwọn yọnu sí a jẹ́ mùsùlùmí gidi ìtumọ̀ ẹ̀nìyẹn tí culture islam tí ò bá ti wu mùsùlùmí ẹ lọ wu mùsùlùmí yẹn dáadáa ó ti ní problem ìtẹ̀sìn wa bá ti pè lẹ́sìn ẹjọ́ wù wá ẹlòmíín bẹ́ẹ̀sìn látara pẹ́sìn wọn ní ká mọ̀ wọ bàtà wọn ò ní wọ bàtà kódà kọjọ́ president yóò mọ̀ fẹsẹ̀ nìkiri torí wípé ìgbàgbọ́ pé kò mọ wọ bàtà yẹn ó ti níyẹn ẹlòmíín bẹ kò ní wọ́n sọ islam ò ní ká mọ wọ bàtà islam ò ní ká mọ wọ sọ ṣùgbọ́n fún wa láwọn òfin àti lànà ó dáa kájé kí nǹkan tí ẹ̀sìn wa gbé kalẹ̀ kájé wò wá o bákan náà láwùjọ wa lẹ́ni ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn wọ́n ń fi orílẹ̀-èdè nàìjíríà lẹ̀ wọ́n ń lọ sí òkè òkun agbọ́dọ̀ sọ eléyìí náà kò sí nǹkan tó burú kéèyàn ó kúrò lórílẹ̀‐èdè kan kó lọ sórílẹ̀‐èdè mi ọlọ́run ní fasiru fil ọlọ́run ní ẹ̀rìn káàkiri ayé ṣùgbọ́n islam ó fẹ́ wù wípé tó o bá jáde kó nàìjíríà ọ̀ ń lọ sí èyíkéyìí nínú orílẹ̀‐èdè ìbéèrè tá a kọ́ béèrè pé kí lọ́ọ́ fẹ́ lọ ṣe ìwọ bàbá bí ọmọ rẹ léèrè yẹn ọmọ rẹ tó wà ní gss two ó kú ọdún kan tí ó ṣe wáík ó lọ South Africa bàbá ò béèrè pé kí ló fẹ́ lọ ṣe ẹ̀ òun fẹ́ lọ máa fa gbòòrò òun máa fa gbòòrò kí ni gbòòrò ó fẹ́ lọ máa fọ nítorí wípé yóò máa gba two hundred dollars jẹ̀mọ́ ọlọ́run mọ̀ sí wa lẹ́rù ayé kò sì sí ti ń ba ọ̀dọ́ ọ̀sìn tó ń pa wọ́n ju àìnítẹ̀lọ́rùn lọ àìnítẹ̀lọ́rùn àkọ́kọ́ ọjọ́ kìíní ọkọ̀ yé wa kò sí àjòlè dàbí ilé ẹ lọ béèrè ẹni tó bá ń jáde yóò mọ̀ kò síbi táàyè ti gbàyàn torílẹ̀-èdè yàn bó ṣe wà nàìjíríà yìí tó jẹ́ orílẹ̀-èdè bàbá rẹ̀ bẹ́ẹ̀ yẹn ń lọ títí ní ìsìn bọ́lọ́pàá bí wàhálà bá ṣe àjọ dàrú fúnra wa jọ́kọ̀ mọ́ ní ọlọ́pàá nígbẹ́ ogun lé station ẹ̀ station gan-an ọ̀nà mo fẹ́ rẹ̀ ẹ̀ ń so station yẹn gan-an débẹ̀ mo ní kó tó wá mọ̀ pé station gan ló ti gbàlejò torí pọ́mọ nàìjíríà ni mo jẹ́ sọ bẹ́ẹ̀ mi ò lè dánwò Ghana o mi ò lè dánwò Kútọ́nù bẹ́ẹ̀ o ṣùgbọ́n mo ti mọ̀ pé bóò la ṣe fẹ́ sọ táà ní jọjọ yanjú ẹ̀ torí pé mi sọ ọmọ Cameroon ọmọ nàìjíríà ni mi èyí ò lè sọ bẹ́ẹ̀ lórílẹ̀-èdè mi tí èso orílẹ̀-èdè bá bẹ̀yàn bẹ́ẹ̀ bá fẹ́ jáde a gbọ́dọ̀ mọ ìdí pàtàkì tó gbìyàn jáde bóyá o fẹ́ lọ kẹ́kọ̀ọ́ bóyá èèyàn fẹ́ lọ fún ìlera bóyá kò lálàáfíà ó fẹ́ lọ tọ́jú ara rẹ̀ àbí ẹni yẹn ibi tó ti ń ṣiṣẹ́ ń bí wọ́n tún ní bíráǹṣì kan lọ́hùn náà wọ́n gbé lọ sọ́hùn wọ́n lọ ń ṣiṣẹ́ ń bẹ̀ ṣùgbọ́n tí ń mú ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ láwọn ń lo òkè òkun àwọn èèyàn fẹ́ lọ máa sọmọ ọ̀dọ̀ ó tiẹ̀ wá burú jáì ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ẹlòmíì ti bímọ mẹ́ta ó ti bímọ mẹ́rin ó ti bímọ márùn-ún yóò da ọmọ rẹ̀ lẹ̀ yóò lòun lọ Saudi ó fẹ́ lọ́mọ sọmọ ọ̀dọ̀ à ń sọ lásọ tún sọ gbogbo ẹnikẹ́ni tó bá gbèrò yẹn ẹni yẹn fẹ́ fìgbésí ayé ẹ̀sùn fún ni o kò sí nǹkan kan Saudi orílẹ̀-èdè tó dáa ni ṣùgbọ́n yóò túmọ̀ ìpáwọn èèyàn burúkú òsì mẹ́wọ̀ ẹni tó lọ sí Saudi tó da ọmọ bíi márùn-ún kalẹ̀ tó wá ṣe wípé lóṣooṣù lápèjúwe ó ń rí hundred thousand jama tó bá lo ọdún kan ń bẹ̀ one point two million lórí tọ́mọ tó fi ilé tó bá dáràn o lè ná two point five million kọ́mọ́ tán ọ̀ràn yẹn o jama ńgbà tó bá gbogbo iṣẹ́ tó ṣe ọdún méjì náà ní contract nígbà tó padà dé orí two point four million ìgbà tó padà dé ìranù tó ti wà lára ọmọ yẹn ọdún mẹ́wàá ò lè tún ṣe mọ́ láéláé ṣé bá gbọ́ pé àwọn obìnrin máa ń jókòó táwọn ọmọ wọn ni a gbọ́ pé obìnrin máa ń jìyà nítorí àwọn ọmọ wọn irú àwọn obìnrin làwọn obìnrin tó wà lásìkò táwọn wáyé kódà obìnrin mi ò fi ọkọ ẹ̀ sílẹ̀ ọkọ lòun ò faramọ́ yóò ní tó bá rí kó o ṣe kò ní ìjọkọ̀ ọmọ ẹ̀ tó fi lọ sí pépà tẹ́ bá máa gbọ́ wọn lò ti lọ Saudi kí lọ́ lọ ń ṣe lọ́hùn wọn lọ ń sọ ọmọdọ̀ ẹlòmíì ó ṣiṣẹ́ fún almost nineteen hours lójúmọ́ gbogbo ohun tí ó fi sùn tí ó fi rest kò ju six hours lọ. machine gan ò lè ṣe níṣẹ́ yóò ṣe nínú owó tán ní kó fẹ́ gbà yẹn náà àwọn agent tó gbé lọ wọ́n tún gbà ń bẹ̀ ní tójú wọ́n ń rí àwọn tó wà ń bẹ̀ ló lè sọ ẹ̀yin ẹrúsìn ọlọ́run àbí ọmọ tó ti fẹ́ graduate tó kó kọ final exam tó rí visa lottery lamẹ́ríkà tó lọ ń fọgọ́tà iye ọdún mélòó ni ó fi fọgọ́tà tó bá fọ fún ogún ọdún kò ní gba certificate ẹ̀yin arúsọ ọlọ́run ẹ jẹ́ ká máa bá àwọn ọmọ wa sọ̀rọ̀ kéèyàn wà nàìjíríà kó gbìyànjú ìtọ́lọ́n bá ní yóò jẹ yóò jẹ mbẹ́ ẹni tó tu five hundred thousand jọ tọ́wọ́ lamẹ́ríkà ló ń fẹ́ lọ tó bá nílà káyè five hundred thousand yẹn lè di nǹkan ní nàìjíríà tí ò bá ti ń ra tó bá dẹ̀ mọ̀ nǹkan ti ń ṣe five hundred thousand yẹn ó lè di ó lè di millions ní nàìjíríà nígbà bá wọn ná five hundred thousand tọ́wọ́ á mú ọdọ́ọ̀hún tí wọ́n ní ọmọ ẹnu agolo búrẹ́dì mo láǹfààní àti bẹ́nìkan pàdé òdì baálé ilé ni ó ń bá ọlọ́kà ìyá ọlọ́kà ń bá fọbọ́ ní àsìkò hajj ni mo wá bi léèrè mo ní ah, ah ṣe ẹ̀yin lẹ́ iléeṣẹ́ ọkà yìí ni àbẹ́ ń ṣiṣẹ́ ń bí ah ìlàjà tó ń bá ṣiṣẹ́ náà nìyẹn láti nàìjíríà òdì baálé ilé ẹ̀wọ̀n bá yẹn fọbọ́ nílé ọlọ́kà ah ó ní bá ṣe bí nínú ó ní iṣẹ́ tó ń ṣe òun máa ń tún fíríjì ṣe òun sì tún máa ń bá wọn ṣe é sí ó lẹ́nìkan wá sọ fún un pé iṣẹ́ wà lọ́hùn wípé àwọn company wọn àwọn offices wọn yẹn rárẹ́ tú èsì ṣe pé òun ọmọ bá wọn ṣe ó ní bóun ṣe tẹ̀lé wá nìyẹn ó lóun wá ṣọ́ọ̀bù òun lè kó lòun ti tóun ríṣẹ́ gidi gbà ní ministry ó ní bóun ṣe tu gbowó jọ nìyẹn òun bá pa gbogbo tì òun lóun ṣe mọ́ òun lọ Saudi gbà ń débẹ̀ oṣù kínní ẹni ká à ní ṣiṣẹ́ ni ẹni kó ń ṣiṣẹ́ sùúrù òun sì ń bá ṣètò lọ́wọ́ ó wá pẹ́ nínú ilé títí títí títí òun ò lè jáde ìwé ti ó ti ó ti díù òun ò lè jáde ọlẹ́ni ẹwà ni tó wà ń bẹ̀ ni pé tó bá ti di alẹ́ pátápátá ẹ máa fọ mọ́tò àwọn kan tó páàkì ọkọ̀ ẹ lọ sáré bá wọn fọ pé ẹ máa dọ́jì ni o ó ní ìyẹn lòun wá ń ṣe ó ló tún mọ̀ lọ sọ́dọ̀ ìyá ọlọ́kà yẹn torí pé ọlọ́kà yẹn tó bá ti di àsìkò hajj òfin máa ń fúyẹ́ díẹ̀ pé ìyá ọlọ́kà yẹn òun wá máa ń báyà yẹn fọ abọ́ ọkà so that òun ò lè tún máa rí owó <laughs> mo ní jẹ́ kí n fún yín ní mọ̀ràn kan ó ní kí ẹ máa lọ lé mo ní bẹ́ẹ̀ ṣe wà sí ẹlí máa fọ́bọ́ ọkà <laughs> lẹ́kọ̀ọ́ ó ní kò tiẹ̀ ó ní òṣèṣe ó ní ilé òṣèṣe padà sí i mo ní kí ló dé ó ní gbogbo iṣẹ́ òun ti ta gbogbo ẹ̀ òun ti fi ṣọ́ọ̀bù lẹ̀ òun ti lóhùn sẹ́mu àkóyè kò sí ní méjì yẹn nígbà bá ní kíní kan ó jò tí ọ̀bà jó mọ́ wàhálà má padà bọ́ nílé eyín ń pé ọjú mo ní bó o ṣe ń ṣe tán bá gbá ọmú kánò ló ti bára rẹ tó ní ní nkankan bóyá tẹ́niyẹn bá wà nàìjíríà bóyá nǹkan ò bá ti rú gbogbo jù báyìí lọ owó nàìjíríà tó bàjẹ́ náà ni kò síyàtọ̀ nígbà tó o bá ń gbọ́ owó tó tóbi tó rẹ́ thousand ó san tax ó sanwó ilé ibi tó páàkì ọkọ̀ rẹ sí ó sanwó ẹ̀ ó sanwó ná ìgbà tí ó gbé ó bá fi sẹ́kù kò kún kankan mọ́ ẹ̀yin arúsàn ọlọ́ ẹja fún àwọn alórientation tó ga tó da wọ́n pọ̀ ń sìn wọ́n ti máa sọ lórí rédíò ọgbà à ń wọn lọ sí South Africa àwọn àtúnkún wọn lọ Dubai kílẹ̀ ń kún wọn lọ ṣe ń bẹ̀ owó ẹrú mi ló tún dé wọn ẹ jẹ́ kí òbí kọ̀ọ̀kan fura bí ò bá ṣe nǹkan kó lọ kọ́ṣẹ́ kó kọ́ṣẹ́ fún lówó kó fi dá kó jókòó tì í bí ò rí ṣe ń sìn tó bá yá yóò padà rí ṣe ń di ẹ ẹ ń bá fẹ́ kàwé kó gbájúmọ̀ ìwé yẹn kó kà á kó yanjú bó bá jẹ́ kó fẹ́ lo òkè òkun fẹ́ lọ kẹ́kọ̀ọ́ sí agbọ́n yẹn ṣùgbọ́n kí èèyàn wá lo òkè òkun kó ní dìgírì lọ́wọ́ kó lọ máa fọ èèyàn ní sọ pé bí ń pààyàn kéèyàn ó jẹgbẹ́ ṣùgbọ́n orientation tí ò dá yẹn ó kún làákàyè ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ bọ́bá wa wálé ìntẹ́ mọ̀ pé gbogbo ìgbésí ayé wọn náà kírẹ́dìtì ni lóòn ni ó ti níye owó tí ó yá ó fẹ́ gbé mọ́tò wálé yóò wá ra mọ́tò méjì yóò wáyé ó ló ti mọ gbèsè tó ń jẹ lọ́hùn tó bá padà lọ yóò lọ mọ san gbèsè yẹn níjọ́ tí gbèsè yẹn bá dójú ẹ̀ tí wọ́n rí pé kò rí gbèsè yẹn san bọ́ bá sọ́kùn fẹ́ gba bísọ̀ fẹ́ wálé kò ní lè wálé wọn ò lọ jẹ gbèsè tó bá yá ibi tó ti ń ṣiṣẹ́ direct salary ẹ̀ inú gbèsè yẹn ni ó máa lọ sílẹ̀ kan kò ní rí gbà irú wọn bẹ ní US wọn jókòó kalẹ̀ wọn máa tọrọ bára ni àbá fún tọrọ bára ní US ní títì báyìí ó tọrọ bára please one dollar please one dollar kìlọ̀ one dollar sí ó ti tán fún ni gbèsè ló sàn wọn kún bẹ́ẹ̀ hàn bàbá ìlú èbò wọn ò lè wálé mọ́ ẹ̀yin arúsọ ọlọ́run ẹ jẹ́ ká fún àwọn ọmọ wa lórí orientation tó dáa yìí ó jẹ́ Nàìjíríà náà ká máa polongo lórí rédíò kíní kankan ní tó fi lè mú ọrẹ ọláìsí one million láti lè fi lọ sí South Africa one million yẹn náà tó nǹkan Nàìjíríà bó lè jù bọ́sọ́kò tọ́dákò ná five hundred thousand síbẹ̀ tó bá di pé ọdún ṣe kíní kan ó rí nǹkan bẹ́ẹ̀. ọmọ wa tó dáa ti ń ṣẹlẹ̀ láyé pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹbú tó ń bá rìn wa bẹ́ẹ̀ sì ni kò lè múre báyìí sìn wá ẹ rí wọn wọn fẹsẹ̀ gbálẹ̀ káàkiri àwọn tó ń kọ́ṣẹ́ bẹ́ẹ̀ bá gbéṣẹ́ fúnṣẹ́ ọwọ́ kan kẹ́ ẹ tó rí oníṣẹ́ ọwọ́ kẹ́ ẹ tó rí káfíńtà kẹ́ ẹ tó rí bíríkìlíà ilẹ̀ gbogbo ọ̀kadà lẹ́gùn káàkiri ẹni tí ó sì kọ̀kadà yóò mọ sòkòtò ọmọ ìjábọ̀ díẹ̀ káàkiri wọ́n mọ fẹsẹ̀ gbálẹ̀ káàkiri wọ́n mọ so mísíkì méjì káàkiri kí lẹ̀ ń ṣe gan-an àwọn admission admission ọ̀sọ̀nù ni ẹ̀ wá admission ẹ̀ ká admission tó bọ́ sí kò sí nǹkan mìíràn tẹ́ ẹ lè ṣe ẹ eh, lè lọ kọ́ṣẹ́ ẹ eh, lè ṣe nǹkan mìíràn ọmọ mi ń bẹ iṣẹ́ tó kọ́ ló fi ń tọrẹ ní yunifásitì iṣẹ́ tó kọ́ ló fi ń tọrẹ ọmọ kan wá bá mi ó ti kọ́ṣẹ́ kan parí ọwọ́ á ní òun fẹ́ lọ yunifásitì mo ní kọ́ọ̀sì wo lọ fẹ́ lọ ṣe ìgbà tó sọ kọ́ọ̀sì tó fẹ́ lọ ṣe mọ́ dẹ̀rẹ̀ láàmú iṣẹ́ tó kọ́ ẹ̀ ní kò gbájúmọ́ nítorí kọ́ọ̀sì ọlọ́fẹ́ lọ ṣe òun ọkọ̀ fẹ́ lọ gbèsè táìmù rẹ̀ ni ìkátúndé olóhùn fẹ́ ṣe office technology mo ní kí ló ń jẹ́ office technology wọ́n mọ̀ darí láàmú kí ló ń rẹ̀ ní office technology tó ṣe iṣẹ́ ni kò kò ẹ̀ kódà online náà ló ta ọgbẹ́ product yẹ tó sì rówó èyàn ti tó láti change orientation àwọn èèyàn jùlọ àwọn ọmọ tá à ń bì di òun ló bí yahoo yahoo òun ló bí yahoo plus òun ló bí gbogbo àwọn nǹkan yẹn ṣé bàbá tó bí ọ ṣéjọ́ kan náà òun ló dáa tó dáa yẹn ẹ jẹ́ káwọn náà train àwọn ọmọ wa kán jẹ́ ká mọ̀ pé bíi tadarruj step stage by stage ni ẹ má jẹ́ kó máa sọ̀rọ̀ billions kó máa sọ̀rọ̀ millions bàbá kan jọ kan ọmọ kan ní ká ah, mọ́tò yìí le bàbá yẹn sì gba ẹnu ọmọ yẹn kí ló tó ń jẹ́ mọ́tò le kí ló tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹrú sọ ọlọ́run ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa o tá a bá fẹ́ ká yóò dá àtọ̀dọ̀ wa náà láti bẹ̀rẹ̀ ìbádọ́là láwùjọ wa tá a wà lẹ́ni ẹ jẹ́ ká kíyèsí àwọn aṣọ táwọn ọmọ wa ń wọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá fẹ́ polówó ọjà lẹ́ni ẹ̀yin ọmọ rẹ̀ náà ti ń polówó ọjà o tó bá ti wọṣọ ìmí lè sọ wípé ìmí ó sọ pé i'm crazy yóò kọ sẹ́yìn aṣọ rẹ̀ bẹ́ẹ̀ ó sì lè sọ pé oh, crazy yóò sì rásán yóò sì gbé ìsẹ́yìn yóò mọ̀ ọ́ káàkiri tá bá fẹ́ polówó sìgá ẹ̀yìn ọmọ rẹ̀ náà ni wọ́n ti polú rẹ̀ ọ̀yìn ọmọ rẹ̀ wá di billboard fẹ́ pé gba àwọn aṣọ tó ń wọ̀ òbí òkè sásọ tó mọ fẹ́ ọ̀pẹ lọ bọ́ aṣọ ilẹ̀ mọ̀ wọ̀ṣọ yìí ìgbà yẹ ẹlòmíì wọ́n fi ń polówó sì dání gbogbo àwọn nǹkan wọn yìí ẹ face cap tọmọ mi dé wọ́n fi polówó ọtí ni ìmí ń bẹ̀ káyẹ́ pé kúfùrù gan ló tún fi polówó ìyapa àṣẹ àti kékeré ni mùsùlùmí ti máa ń mójútó àwọn ọmọ pàápàá jùlọ pẹ̀lú ibi táyé dé lásìkò táwa yìí àwọn sọfọ àwọn ọmọ kan mọ ah, ayé mọ ti ẹ̀dá ìgbà kan kò sí fóònù bí ọmọ bẹ́ẹ̀ bá lọ́mọbìnrin ìdẹ́yìn ó fi fura pé bẹ́ẹ̀ ó ti ní boyfriend tí ò bá ti sínlé ẹ lọ tú báàgì ẹ̀ jẹ́ bá ti tú skul báàgì ẹ̀ ó ṣeéṣe kẹ́ rí lẹ́tà boyfriend kan ẹ wo ibi tọ́gbọ́n mọ́ ń gbà náà sí àmọ́ kò yẹ kó fa lẹ́tà yẹn kò yẹ kó fi sínú báàgì kò lè gbọ́n débẹ̀ ń tí ọba fi sínú báàgì ó lè sínú ìwé kó fi sínú ìwé tí bàbá bá wá tu yọba rẹ pé ta ló kọ lẹ́tà àdáde ẹ̀mọ́ bínú ó lè mójútó ṣùgbọ́n lẹ́nu ìjọba ìrọ̀ ló ń jẹ bẹ́ẹ̀ kò sí lẹ́tà kankan orí fóònù ni fóònù ọmọ rẹ sì nìyí ó lè ṣí láyé torí pé <coughs> kóòdì ní gbogbo ẹ̀ kí ni kóòdì dáàdì mo ti gbàgbé ó parí ó lè ṣí bó o sì mọ kóòdì ẹ̀ ọmọ mi ń bẹ̀rẹ̀ pé àfi tó bá fọwọ́ kàn báyìí bẹ́ẹ̀ sì ti ẹ̀ lè mọ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ibi tó ti fi àwọn lẹ́tà aburú hùn sí bẹ́ẹ̀ yẹ̀ wò ẹ̀ lérí ẹ̀wọ̀n táyé tún kó wá sí àfi ká fi bẹ̀rù ọlọ́run ká fi rí àwọn ọmọ wa o ìbádọ́lá ẹ̀rú san ọlọ́run ẹ ká bẹ̀rù ọlọ́run ọba ní kọ̀kọ̀ ẹ ká bẹ̀rù ọlọ́run ọba ní gbangba o ẹ ká jìnà sí ìmọ̀ kọ́ṣẹ́ àwọn kèfèrí ìmọ̀ kọ́ṣẹ́ àwọn kèfèrí kì í mú oore wá àwọn táwọn rò pé wọ́n dàgbà sókè lágbàáyé tẹ́ ẹ bá dèlù wọn aburú ń ṣẹlẹ̀ ń bẹ̀ o aburú ń ṣẹlẹ̀ ń bẹ̀ o ọmọ mi kàn lè jáde kó gbébọn kọ́mọ yìnbọn máa gbèyàn káàkiri tán bá lọ wájú tán lẹ́yìn wọ́n lè ní orí ní dùn wọ́n lè ló forí gbálẹ̀ lọ parí ó sì ti pa gbèyàn gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ẹ̀dá fẹ́ mọ kọ́ṣe nìyẹn ẹ jẹ́ ká padà sí di òfin tọ́lọ́run o ẹ jẹ́ àwọn ọmọ wa ẹ jẹ́ àwọn ẹbí wa ẹ ká fi ìlànà ẹ̀sìn wa ká fi kọ́ àwọn ará wa kí ọlọ́run bọ̀ bá dẹ́dà kọ́mọ́sẹ̀ dúró ti wá ibadallah ẹ̀yin ẹrúsìn ọlọ́run udkurullaha yadhkurukum ẹ̀dá máa rántí ọlọ́run ní gbogbo ọlọ́run máa rántí wa washkuru ala ni'amihi yazidkum ẹ̀dá máa dúpẹ́ lórí oore tó ń ṣe fún wa gbogbo ọgbà ọlọ́run ó sàlékún ẹ̀